balẹ̀ kí a gbọ́ àdìs dídè alùkùránì mọ́lẹ̀ dáadáa Abu Musa al-Ash'ari ìrọ̀dí aláàrin ròyìn pé ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹ máa dè alùkùránì yín mọ́lẹ̀ dáadáa o mo fi ẹni tí ẹ̀mí Muhammad bẹ lọ́wọ́ rẹ̀ búra a máa yára kúrò lọ́pọlọ ju bí ràkúnmí ṣe máa ń bọ́ okùn lọ́rùn lọ. Lo ẹ̀yẹ́ kí agbọ́ra dìsì ẹlẹ́kejì náà sí Abdullahi ibn Umar rọ̀bí aláàánú ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ẹni tí ó bá ń ké alùkùránì dáadáa dàbí ẹni tí ó dé ràkúnmí rẹ̀ mọ́lẹ̀ dáadáa tí ó bá mójútó yóò wà ní síso ṣùgbọ́n tí ó bá fi sílẹ̀ yóò sá lọ الحمد لله ولي الصالحين ولا ẹgbà الا على الظالمين ثم الصلاه والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه اجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run mọ́sọ́wá tí wọ́n jẹ́ àdìkèfèrí láíláí àdìsí Abu Musa al-Ash'ari radiyallahu anhu kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí i عن النبي صلى الله عليه وآله وسلم لا تجوج شلا محمد إكاد الله كما قال سكوج شلا محمد صلى الله عليه وسلم سيكي تعاهدوا هذا القرآن أموجتوا القرآن يدادا فوالذي نفس محمد بيده òun fi ẹni tí ẹ̀mí muhammad ń bẹ lọ́wọ́ rẹ̀ búra òun náà ni allah lahuwa ashaddu tafallutan nínú libili fi aqliha dájúdájú kùránì tẹ́rí yẹn ó yára kúrò nínú ọpọlọ ó yára kúrò lórí ẹni téèyàn ha ju rakumi tó ṣe wípé minal ibili fi àkọlé a tafalota bíbọ́ ràkúnmí kúrò níbi okùn èyí tí a fi dè mọ́lẹ̀ àdìsí ti ẹlẹ́ẹ̀kejì ni wọ́n kà ti abdullahi ibn umar radiyallahu anhu anhuma. Uh, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé innama masalu sahibil Qur'an àpèjúwe ẹni tó wá Qur'ani sórí ká masali libri alimọ̀ akọ̀ọ́lá rúra gẹ́gẹ́ bí ràkúnmítà dìmọ́lẹ̀ ní in àhàdà àléhà yán bá mójútó ràkúnmínà àmsàkàhà yóò wà ní ìsòmọ́lẹ̀ وإن أطلقها tàbí òtìlákọ̀ha òtìlíkọ̀ha tí wọ́n bá túlẹ̀ dáàbà tí ó sì lọ fún tàfàkùnà àlè Bukhari àti Muslim ló gba hadithi náà wá àwọn hadithi méjèèjì yìí àwọn ẹ̀kọ́ pọ̀ níbẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tàlábì tí a lè rí nínú rẹ̀ ni pé kùránì gba àmójútó kéèyàn máa ké kùránì kó máa ka kùránì kó máa ha kùránì sórí kó máa ma ìtumọ̀ alukùránì kó sì máa fi alukùránì ṣiṣẹ́ ṣe ó gba àmójútó bá mójútó yóò di nǹkan tí yóò lọ <clears throat> gẹ́gẹ́ bí ràkúnmí tá a so mọ́lẹ̀ yóò ṣe lọ tá a táàbà mara kún mi níbí torí pé tó fà tí wọ́n fi mú wá ni pé tí wọ́n bá sọ̀rọ̀ àkún mẹ́lẹ̀ tí wọ́n bá tú okùn lẹ́sẹ̀ rẹ̀ báyìí eré tètè ní ikú agége báwọn Yorùbá ṣe máa ń sọ ní òfà lọ sí Yorùbá tètè mójútó so bẹ́ẹ̀ ni Quran ó gba àmójútó ó gba àfọkànsí so bẹ́ẹ̀ bá ń jẹ́ ẹni tí kò há Quran ṣùgbọ́n tó ń ké Quran tó máa kà bẹ́yàn bá ṣe ń pa áàtì sí <clears throat> ní kíkà náà ni ó máa gbàgbé rẹ̀ bẹ́yàn bá ṣe ń pa alùkùránì tì ní kíkà fún ẹni tí ò ha ní kò há bí kankan sórí mẹ́ ó máa ń kà lójoojúmọ́ yóò yà á lẹ́nu pé tó ń bá fílẹ̀ fún bíjọ́ mélòó kan tó ń òkè ìjọ́ tó bá ṣe báyìí yóò ní lára láti kà ju ìgbà tó ń kà déédéé lọ. ó ń fa ẹlòmíì tí wọ́n máa sọ pé àwọn ah, ọmọ yìí ti ṣe wòlímọ̀ o wọ́n pàgbò nígbà wòlímọ̀ rẹ̀ kò lè dá Kùránì kà mọ́ lẹ́yìn tó ṣe wòlímọ̀ ó ti pa Kùránì ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí tẹ̀lé mọ́tò bóyá mọ́tò yálà yálà yẹn bóyá mọ́tò àwọn nine level àbí trailer àbí tipa àbóhùn ti driver tó ń wa mọ́tò bóyá bọ́ọ̀sì ni bóyá káà ni àbí ó tiẹ̀ lọ ṣe ọwọ́ ìgbà tó kọ́ ṣe ọwọ́ yẹn wá ń ṣe ó mọṣẹ́ tàbí ń tẹ̀lé ọ̀gá káàkiri lọ́nà kan àbí lọ́nà mi àbó lọ skul gbogbo déèyàn máa ṣiṣẹ́ aláwọn àsìkò yẹn bóyá bí ẹ̀yìn ọdún kan ló wá ń ká ó mọ̀ mọ́ kùránì ká ló bá fẹ́ kà yóò yà lẹ́nu pé òun ò ní rí kà torí pé ó ti gbé jùlẹ̀ kùránì ti lọ nìyẹn ìyẹn fẹ́ni tó ń kà sótórí náà kùránì ẹ̀tànàbí ń sọ fún wa ní pé a mójútó pẹ̀lú kíní pẹ̀lú mímọ̀ ká lójoojúmọ́ fún ẹni tó há kùránì sórí tí ẹ tún lè ju ẹni tó mọ̀ ká tí ò hà lọ òun ó ṣe ń tà ń pè ní mùrọ̀ ọjà ní gbogbo ìgbà tí ò bá ti ní nǹkan tó ń ṣe lọ́wọ́ tó bá ti jókòó máa jẹnu ẹ̀rì pàrọ̀ tó bá kòrá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn máa jẹnu ni wọ́n èsì sábà bá á dá sí àwọn ọ̀rọ̀ tá lè rí lọ máa wo bọ́ọ̀lù nílé bọ́ọ̀lù kò ní rọrùn lè rí níbi tí wọ́n ti ta pépà tí ó lọ máa ẹ̀ẹ̀lẹ̀ bá ní abẹ́rẹ́ igi tí wọ́n ti ń tayò oríṣiríṣi kò ní rọrùn àìjẹ́bẹ̀ yóò gbàgbé kùránì gbogbo àwọn àsìkò táwa fi máa ń ṣeré yẹn kùránì lówó lọ máa mójútó àìjẹ́bẹ̀ yóò fò lọ téèyàn bá jẹ́ kùránì lónìí tó parí lọ tún kà pẹ̀lú ògbó ọlọ́run tó bá ní kóhun ó mi yóò máa bọ́sẹ̀ yóò sì gbàgbé tó bá ṣáájú nínú ìrun tó bá ti ń kà lọ báyẹn wọ́n máa kọ̀rẹ́kì ẹ̀ ni wọ́n máa kọ̀rẹ́kì ẹ̀ ni fún ẹni tó máa ìtumọ̀ alukur'an tí ò bá máa ṣe àtúnyẹ̀wò ìtumọ̀ kur'an tó mọ̀ yẹn ìjọ tí wọ́n bá ní jọ kí nìtumọ̀ ayà ìkò ní rántí máa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wà nù Qur'an tó ẹ̀kẹ́ èèyàn ní rántí ìtumọ̀ rẹ̀ wọ́n tó yóò bá mójútó nípa máa ṣe kíni nípa mímọ̀ ṣàtúnyẹ̀wò ẹ̀ fún ẹni tó ń lo Qur'an tó sì yẹ kí gbogbo ọmọ lò ìyẹn tó ń lò fún ìgbésí ayé ẹ̀ tí ò bá mójútó lílò náà dáadáa yóò padà dẹni tí ò ní lò mọ́ ìgbésí ayé rẹ̀ tó lànàbí sọ wípé sallallahu alaihi wa sallam ẹ mójútó kùránì yìí dáadáa ẹ mójútó alukùránì yìí dáadáa àhádù ẹ mójútó dáadáa o. fàwálẹ́dì nafsu muhammadin biyadihi àbábí ìfẹ́ ká mọ bọ́rọ̀ náà ṣe pàtàkì tó ló fi lọ fi búra pé ó fọlọ́n búra òun fi ẹni tí ẹ̀mí ànábí wà lọ́wọ́ rẹ̀ búra Ọlọ òun búra bí ànábì ò sọ pé mo fi bàbá búra mo fi búra ò rárá mùsùlùmí ò lè fi nǹkan búra ju ọlọ́run náà lọ mọ̀nkánà halifan fàlẹ̀yà halif ẹ̀ ń bá búra pẹ̀lú nǹkan mí yàtọ̀ sọ́lọ́run fakọ̀dí káfàrà bímá unzila ala muhammadin àwòkàmọ́kọ́lù ó ti ṣe àìgbàgbọ́ sí tọ́lọ́ sọ̀kalẹ̀ fún ànábì yẹn ọlọ́mọ ṣe wá ní kéfèé so ànábì ní lahu ashadu tafallutan min al-iblisi aqliha ó máa ń yára lọ jù àkúnmí tá a ṣe ìsìn lọ́wọ́ àbá yóò lọ ní o ṣùgbọ́n ìyẹn táwọn abíbi sọnù ẹgbà mí pé bí sàmáàlì ahadi im ayako nù rìwáyà Imam Bukhari ó burú o fún ẹnikẹ́ni nínú àwọn tó há Quran sórí tàbí tó máa ká tàbí tó mọ̀ túmọ̀ rẹ̀ ayako làkó wa máa sọ pé nà sí tu àyàtà kéìtà wà kéìtà mo ti gbàgbé àwọn àyà báyìí báyìí báyìí kéìtà wà kéìtà yẹn ni jùmọ̀ ló ń kàfé rà nínú Al-Quran àwọn ibi tó wà pàá ah!

wọ́n gbà mí lágbè nǹkan ọlọ́run ló jẹ́ òun gbàgbé torí pé ẹ̀ṣẹ̀ ni pé mo gbàgbé o gbàgbé ọ̀rọ̀ ọlọ́run à ó ló sì lọ pé o gbàgbé ọ̀rọ̀ ọlọ́run wàstadkiru alukur'an istadkiru alukur'an ẹ máa rántí kur'an dáadáa fa innahu ashadu tafasiya bimaana tafaluta ó yára lọ min sùdúrí rìjàl nínú gbáyà ọmọ ènìyàn sí kùránì yẹn wà ó máa ń tètè kúrò ńbẹ̀ mínà náàmì ju àkúnmí ta sọ lẹ́ẹ̀kan yẹn lọ hmm? ọlọ́gbó ṣàánú wa tó ẹlòmíì gbogbo àwọn tá a ti ké kùránì rí tá a máa kà àbí tá a máa kà tá a tún wá máa kà máa ká padà tún bẹ̀rẹ̀ sí gbé ṣé a ń fàṣe à díẹ̀díẹ̀ yóò tún máa padà sí wa lẹ́nu àwọn èèyàn tiẹ̀ pọ̀ rẹpẹtẹ tí wọ́n mọ kùránì kà tẹ́lẹ̀ tí wọ́n bá ṣe ń sìn wọn ò lè kà mọ́ tó bẹ̀ pé mùsùlùmí gbọ́dọ̀ ní àsìkò tí ó mọ ṣàtúnyẹ̀wò kùránì tí ó mọ kà á ó lè jẹ́ pé àárọ̀ lẹ́yìn ìran ṣubú ni ó mọ kà á ó lè jẹ́ pé láàrin zoro sí asuri ó lè jẹ́ láàrin asuri sí maghrib lè jẹ́ láàrin maghrib sí ṣáà ó sì lè jẹ lẹ́yìn ìṣá ìkò tó sùn ó sì lè yẹ pé yóò dìde lóru láti máa kẹ́ pàápàá tó ràn yàn lọ́wọ́ láti hakran jù ní tẹ́yẹ̀ bá yan tààjù dì lóru nítorí ọlọ́run náà ti ẹ̀ sọ nínú sọ́rọ́tù muzammil pé ya ayu al-muzammil kúmi layla illa qalila rẹ òjíṣẹ́ dìde lóru àsìkò díẹ̀ ni kó máa fi sùn mùsùfáù dìde fún ìlàjì òru awinkus minhu kọ̀dílà tàbí kó dínkù díẹ̀ nínú òru kó má jẹ́ láàjì alzid alẹ́ yìí tàbí kó tẹ̀ tún lékún àti ìlàjì òru láì ní sùn wọ̀rọ̀ tilili kùránà tartila kí ló mọ̀ wá ṣe lóru yẹn ó máa ké kùránà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك kọ́ọ̀lá sakila a ń bọ̀ wá kà fún ọ àmọ́ kà sí ọ lẹ́nu tẹ̀lìkín kọ́ọ̀lá ọ̀rọ̀ kan tó wúwo ọ̀rọ̀ kan tó wúwo náà ní koran nísàlẹ̀ ṣúra yẹn ní inna rabbaka ya'lamu annaka taqumu inna rọ̀bá kàdájúdájú olúwa rẹ̀ yá àlàmù ó mọ̀ pé àna kàdájúdájú rẹ̀ ànábì ni ó ó máa ń dìde adẹ́ná ní sólùsá ilẹ̀ ní tó súnmọ́ ìdá méjì nínú mẹ́ta òru two third ní sólùsá ilẹ̀ wá ní sáò àbí ìlàjì òru ìdájì òru ó máa fi dìde wá àbí ìdá kan the third ìlàta ọmọbìnrin dìde wà tọ́ ìfàtún àti àwọn ikọ̀ tàbí àwọn apá kan nínú lẹ́ni ìnà mark nínú àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ mú àwọn sọ ábàmì títí tọ́lọ̀n fi sọ pé alima an sayakuna minkum marda ọlọ́mọ̀ sáwọn aláàrẹ̀ mọ̀ abẹ́nu yìí títí tí oru yẹn a máa ń ṣe dìde ń bẹ̀ láti fi ké Quran pẹ̀lú náfìlà yíyàn ọ̀pọ̀lọpọ̀ tó bá jí lóru fa ní máa ń fà fa ọkùn fẹ́ máa fa láìláìláà ẹgbẹ̀rún mẹ́wàá lóru kílẹ̀ tó má tí ọlọ́run sọnù Quran ní pé máa ké Quran lóru ọlọ́run ní fàkọ̀rọ̀ o máa tàyà sàrọ̀ ma ké tó rọ ọlọ́run ní kùrán lóru tó bá jí kùrán láfi ké láàmà fi yẹn náfìlà gbogbogbòdìyẹ ìnàrọ̀ bákà yá àlẹ́mù ànẹ́kàtà kó má dínà mí tòlùfẹ́ ilẹ̀ ilẹ̀ wàtòlùfẹ́ wàtọ́ ìfàtúlẹ̀ nínú máa títí tí tọ́lọ̀ fi sọ pé fàkọ́rọ́ ó máa tẹ̀yẹ sọ̀rọ̀ nínú bò fàkọ́rọ́ ó máa tẹ̀yẹ sọ̀rọ̀ nínú alukùrán máa ké máa fi yẹn náfìlà àìjẹ́ bẹ́ẹ̀ wà ní oṣù lọ so èèyàn lè yóò wo àwọn àsìkò tó ń ráàyè ó sì ṣeéṣe kéèyàn má ráàyè rárá lójúmọ́ yàtọ̀ sí ìgbà tó bá rẹ́yìn tẹ́yìn bá wà ògbé kò sígbà tó ń ráàyè èèyàn ó wà á wáàyè yẹn you create the time for it èyí ó wà á wáàyè yẹn síta fún kéni fún alukur'an kíkùránì ó máa di ní tó bọ́ lọ fún èèyàn hadithi yìí hadithi ní ń bá wà ó bóyá yóò padà jáde wájú ní riyadu sọ́ọ̀lì tánàbí sọ ìjìyà tó wà fún ẹni tó há Quran tó fò lọ lórí ẹ̀ ànábí ńgbà tí mọ̀lẹ́kà Jibril náà mú ànábí ànábí lóhun rí arákùnrin kan tó jẹ́ pé ó wà ní odò yóò máa lu ẹ̀bọ̀ wá sí etí odò tó bá ti fẹ́ jáde ní odò ẹnìkan ti jókòó dìé òkúta ńlá yóò fọ ọmọ lórí orí rẹ̀ ó tún ká ẹ̀jẹ̀ ó tún jáde yóò tún padà yóò tún máa bọ̀ gbùrùgbùrù tó wá sí níbẹ̀ wọn olóhùn béèrè láwọn mọ̀lẹ́kà ta ní ọjọ́ pé ẹni tó há kùránì sórí tó gbàgbé rẹ̀ nígbà tó wà láyé ní tí mo ni hadithi tún ní ó tún ní ṣàìtàn tún lè lò ó láti sọ ọ̀nà àti àti ṣàìtọ́n tó lè ṣe kí ni ó lè gbàbẹ̀ láti sọ wá nù ọ̀nà owó mọ̀wulẹ̀ kúkú ha sórí ìgbígbà tó bá ha sórí ò ní sípò ń gbàgbé ìyáyé ò ní jẹ́ ọ́ mọ̀wulẹ̀ mọ̀ọ́kà sílẹ̀ ìgbà tó bá mọ̀ọ́kà tẹ́lẹ̀ ọ̀rọ̀ pé ó gbàgbé kíké rẹ̀ kò ní kàn torí náà ìyá náà ò ní sí ṣàìtọ́n wà dé báyìí ó ṣẹlẹ̀ sí èmi gangan tí mo ń sọ̀rọ̀ ilé ìgbà táwa ń sùn ní yunifásitì tí mo kà á dé sí ìlú àti sọ̀rọ̀ à kakúkú máa hà mọ́ o gbà téèyàn bá gbà téèyàn bá mọ̀ ọ́ kà láti mọ̀ ọ́ kà báyìí ìhà wọ́n kúkú amọ́ kò sí yàtí ó jẹ́ èèyàn torí ọ̀rọ̀ ọlọ́run ń gbà gẹ́gẹ́ bí kan sọ pé ìrọ̀ àdí ìsànàbí sọ pé ìtakùn náà wà láwọ̀ bí ṣíkìtà mọ̀rọ́tì ẹ̀dí gàgàrà yín bí iná block yourself from hellfire wà láwọ̀ bí ṣíkìtà mọ̀rọ́tì tó bá tẹ̀ jẹ́ ẹ̀là dábínú kan even if it is half of a day ẹlòmínú ah òun dúpẹ́ jàre ànábì fi ní ká máa tọrẹ ni tó bá ti jí láàárọ̀ yóò sì ra dábìlù owó tí ẹlò làjí odidi kan yóò bá fi tọrẹ òun òwò náà nù kò ní kírun àwọn tẹ́lẹ̀ wà fún òun làwọn tó ń kọ́ńkọ́ ń ṣe tọ́lọ̀ ń pè lọ́ràn yẹn o béèyàn bá jẹ́ kékeré tó bá fi millions ó jẹ́ kó millions billions and trillions kó fi tọrẹ kò ní ṣe ní àǹfààní kankan bó ti wulẹ̀ kó máa láyé ní kọ̀rọ̀ sàárẹ́ àti ọ̀gbẹ̀rẹ̀ alkiyama lọ́dọ̀ ọlọ́run torí pé ní ṣùrú ti kọ̀bú lílẹ̀ àmẹ̀lì ìdọ̀lọ́ nínú májẹ̀mú tàà fi ń gbaṣẹ́ rí lọ́wọ́ èèyàn lọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ ni ayyàkúnẹ̀lẹ̀ àmìlú mùsùlùmán ẹni tí ó fẹ́ ṣiṣẹ́ rí yẹn gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí torí pé àìjẹ́ mùsùlùmí ti dá gbogbo iṣẹ́ rẹ̀ nù gẹ́gẹ́ mọ́lọ̀ tó ṣe wọnú al-Qur'an innahu man yushrik billah ọlọ́ni ọ̀hún la'in ashrakta la yahbatanna 'amalu bó o bá tó fẹ́ máa ṣe ọlọ́run ní ìgbà. òrùkóyè nọlifáyà of good of uh, of um, goodness nullifier nǹkan tí máa bà á jẹ́ tí ó bà á jẹ́ pátápátá òun ni kéèyàn mọ́ sí ẹ̀lá kéèyàn jẹ́lẹ̀bọ̀ nítorí náà ọ̀rọ̀ pé eh, kí n fi dábínù kan tọrẹ ò ní kírun àìkírun rẹ̀ yẹn ò ní jẹ́ kọ́lọ̀ ń bá ṣe orí tó ń ṣe fàwọn bá kọ̀kọ́ sí ni tọ́lọ̀ ń ṣe lọ́rùn èèyàn fún wa ó wá ṣe é ṣe kéèyàn máa ní kùdìẹ̀kùdìẹ̀ bóyá nínú ìjọsìn tàbí nínú ìbágbépọ̀ ẹ̀dá táǹkì nínú àámẹ́là tàbí nínú wà akhlaq àwọn nǹkan wọ̀nyẹn òun ni gbogbo àwọn iṣẹ́ olóore táǹṣe yóò ṣe kí ni yóò máa fa àánú ọlọ́run lé wa lórí ipa rẹ̀ kọ́lọ̀ kó fún alágbọ̀yọ̀ ṣókí ọ̀rọ̀ wa láàárọ̀ ìgbẹ́gẹ́ bí àdéhùn yẹn ṣe sọ ni pé gbogbo ẹni tó ti mọ kùránì kà tó ti pátì kó padà lọ sí tí ò bá wá mọ̀ kankan bẹ̀ mọ́ kó padà lọ kọ́ tó bá ní lára kó má sílẹ̀ kó títí yóò padà dán lẹ́nu gbogbo ẹni tó ti há kùránì sórí bóyá olóbi àléhì bìlìmọ̀rọ̀ ọjà ó di ọwọ́ rẹ̀ àtúnyẹ̀wò ẹni tí ò ha gbogbo kùránì sórí tó ní àwọn súrà kan tó ha páà náà ní jókòó ẹlòmíì mọ àlámtàrà kì í fàtẹ́lẹ̀ ṣùgbọ́n kò lè ké máa ẹlòmíì mọ iná àǹzálínà òtẹ́lẹ̀ ṣùgbọ́n kò lè kà á mọ́ lórí ẹlòmíì kò sí tó ṣẹ́kù lórí rẹ̀ mọ́ ju fátíà àti kúlúwà láọ̀lọ́ kúlúwà láọ̀n rẹ̀ ní ìsìn tó ti ń dà láàmú kó padà láti máa kọ̀ lóde òní ó tún ti wá rọrùn sí i látara àwọn nǹkan tá ń lò lọ́wọ́ ìtàǹpè ní fóònù ìgbàlódé alágbèéká táìkúrú aláwọ̀ áhàdì ló fẹ́ mójútó yóò rìkọ́dù ẹ̀ síbẹ̀ tàbí kó lọ sí áàpù wọn yóò kàn mọ́ gbọ́ lágbọ́ tó gbọ́ ní èèyàn ní gbọ́ jóṣù kan lọ tí ó fi dúró fún rẹ̀ tó bá tẹ́ yá yóò tún tẹ̀síwájú ṣe á pàṣẹ à díẹ̀díẹ̀ yóò bá dẹ̀ tó tún ha gbogbo tó fi á yóò sì máa lò ó nígbà wo nígbà tó bá ń kírun láti mọ́ fi kírun yóò máa lò nígbà wo nígbà tó bá dá jókòó tí ò ṣe nǹkan kan mìíràn fún ẹni tó ti mọ ìtumọ̀ àwọn ááyà Qur'an tó ti ń gbàgbé àlẹ́ ibi mọ̀rọ́jà àlẹ́ ibi rújú ìlà kútùbù tapasir ó yá padà lọ́mọ ìṣàgbéyẹ̀wò rẹ̀ nínú àwọn síra tó ń sọ ìtumọ̀ Qur'an gẹ́gẹ́ bí Ibn Kathir gẹ́gẹ́ bí alukurutubi gẹ́gẹ́ bí atọ́bari àtàwọn kútùbù mi gẹ́gẹ́ bí ti imam báàjí kó lọ padà tàbí kó tún lọ máa kọ lẹ́nu àwọn tó mọ̀ tàbí ó máa ṣe méjèèjì ẹlẹ́ẹ̀kẹta náà tún lọ máa gbogbo ní nǹkan ìdí ni tẹ́ bá jọ lọ skúù ẹni tẹ́ ti lọ skúù rí ẹni tó mọ̀ wé jù kíláàsì yín nígbà tó jáde iṣẹ́ mi ló ń ṣe ìmọ̀ ọmọ wétò ìmọ̀ wọ́n ń ṣiṣẹ́ tíṣà pẹ̀lú ògo ọlọ́run iṣẹ́ tó mọ̀ jù ọlọ́run púpọ̀ tí ń kọ́ jọ tán bá pè ló ẹ̀rí pé kò ní fẹ́ màmá ìwọ ló tún máa di àwọn nítorí pé wọ́n ṣe kí ni wọ́n ń ṣe lójoojúmọ́ fi ń kọ́ àwọn èèyàn kálẹ̀ nìkan kò sí bí mọ́ṣáláṣí ṣe wà ó lè wà fáà ìwà máa kọ́ kúrán lọ́dọ̀ mi máa máa kọ́ yìí tí wọ́n bá ti mọ̀ ṣe àwọn pàṣẹ kàdíṣẹ̀ tẹ́lẹ̀ khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó lóore jù nínú yín lẹ́ni tó kọ́ ẹ̀kọ́ al-Qur'an tó tó fi ń kọ́ọ̀yàn nípa kíkà nípa híhá nípa ìtumọ̀ àti nípa lílò báwo la ṣe ń lo Qur'an òní téèyàn bá mọ̀ túmọ̀ tí Qur'an ní wí yóò àmọ́ lò àpẹẹrẹ rẹ̀ ó ní sàárì jíjẹ ọlọ́run bá lè kí ọlá sọ nínú kùránì wípé wàkúlù fàkúlù wàṣọ́rọ́bù ẹjẹ ẹmu hátà yàtàbáyàna lákòmọ̀lẹ̀ kọ́yì tó lè ábìyàdì nínú lè kọ́yì tó lè áṣùwádì nínú fàjẹ̀ tẹ gbáwẹ̀ bóyá náà rọmọdọ́ọ̀nù àbígbàdé òsì rọmọdọ́ọ̀nù tó bá ti jí fún sáàrí ẹmọ ìjẹmọ mú títí tí ó fi hàn sí yín gbangba wípé alfajiri ti jáde nínú kùránì bẹ́ẹ̀ ni pé àyípa sáàrí jíjẹ ti nítorí pé à ń bẹ̀rù tó ṣe é ṣe kí alfajiri kó ti ṣe kí ni kò yọ rárá ó nígbà tó bá dá wa lójú báyìí tó di ọ wọn bá sọ pé kẹ́nìkan sọ pé hàn ah, alfajiri aago márùn ló jáde lónìí ṣùgbọ́n gbà bí wọ́n ń jẹun kò dá olójú tó ti jáde aago márùn kọjá àṣẹjú mẹ́wàá ló ṣẹ̀ dá olójú àwẹ̀ rẹ oláwẹ̀ tó gbé tí kùránì sọ ní pé títí tí ó fi dá olójú kó ṣe gé ní kò jáde ṣùgbọ́n jẹ́ kí n ti sàárí lẹ́jàrí aago márùn mẹ́rin àbọ̀ ló àmọ́ bóyá alifájàrí ti lè jáde rárá a ò mọ̀ yẹn gangan ló so oúnjẹ tẹ̀tọ́ fún ọ ìgbà tó ti jáde ẹ̀hẹ́n ìgbà náà ló fún jẹ lẹ́ẹ̀ so lílò lílò kùránì àtàwọn mí bẹ́ẹ̀bẹ́ allahumma arina al-haqqa warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba اللهم يسر ولا تعسر واجعل امورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واصن عاقبتنا في الامور كلها واحكي ايماننا وارفع درجاتنا وصدقنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم اجعلنا من أهل القرآن الذين يصلونه حق تلاوته آناء الليل وأكثر النهار اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا واجعله لنا إماما ونورا واجعله حجة لنا لا علينا يوم القيامة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته